ṣiṣẹ́ déédéé ló tọ́ ká máa wá kó alákòóṣiṣẹ́ ká má sọrí owó ṣìwàwù kádàrá ò papọ̀ àyànmọ́ ò dọ́gba ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ló ní déédéé. ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ee lọ́jọ́ ọjọ́ kan báyé bá ń jayé má bá ti ṣe aṣọ rí tèmi ṣe láyé o bẹ́ẹ̀ ni ohun gbogbo lọ́wọ́ ọlọ́run ló wà ó ẹ̀dá kan ọ̀hún tiraka ni. ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ee lọ́jọ́ ọjọ́ kan báyé bá ń jayé má rí bá ti ṣe aṣọ oríire o ó dájú onílẹ̀ tó rọ ọ̀la dẹ̀rọ̀ dandan parí tèmi ṣe. ìyá fún ṣé kì í lè tọ́jọ́ lámájò ìyapa tí ó lérò oníwà ń wára àbíjẹ́ wọ̀mùwọ̀mù tó gbàgbé pé ó ń sopọ̀ á tán ìgbálẹ̀ ìgbani lónìí òun ó dájú ìgbà ń bọ̀ tí ó gbani ká yẹn dájú ohun tí ò tó aṣọ kù òdìdó lè ẹ má kánjú kọjá kádàrá o ó tilẹ̀ ń borí.

olóhùn tó ti gbalé olóhùn tó ti rí sẹ́sẹ́ mi náà ẹ tún wá sọ pé ẹ fẹ́ máa wojú ẹ wéjì tètè máa lọ jáde. ẹ ó dàrú tó bá rí báwọn dákun ṣe sùúrù lẹ́kọ̀ọ́ ṣe jẹ́jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti ọmọ ẹni tó ń ṣe o wọ́n ní èkó le dákun o èmi mọ̀ pé kò ní le mọ́ ọ lágbára ọlọ́run. ẹ mọ gbọ́ mọ èkó le kí ni ẹ̀yin náà mọ̀ ru ọmọ tẹ́ bí ẹ mọ̀ ru ọmọ tí sádìkù jẹ́ tẹ́kọ̀ọ́ bá ló ń le èmi gan fúnra lára mi gan mo sán lórí èmi náà ti múra èkó lẹ ẹ gbúrògbọ́n tó fojú èkó rí ẹ wò ìfẹ́ jẹ́kẹ́ nìkan ó bá mi lé mò sáfẹ́ nìkan jẹ́ ń tètè mọ́ ọ lọ èyí tún wà lélẹ́yìí. báwọn ọmọ olówó èkó ṣe máa kíyà wọn nu àmọ́ practice yẹn lẹ́ẹ̀rẹ́ nítorí tó wọ́n bá dé. ṣe jẹ́jẹ́ o ó bá yọnu ọlọ́run bá pàdé ó bá téèyàn pàdé gbogbo ayé gbogbo èkó yóò panupọ̀ yóò sí ọ lóore. mọ mi ẹ wo ẹ jẹ mọ lọ. ọkọ rẹ ó ṣe jẹ́jẹ́ ò ní sí ọkọ mi. ṣọdá ṣọdá ṣọdá ṣọdá ṣẹ̀dá o. àyànmọ́ papọ̀ orílẹ̀ lẹ́jọ́. Of course, mo ti ń But breakfast yín ló ready. I know Me ní do dúró jẹ láàárọ̀ yìí sori ńgbà tí mo ti pẹ́ jí wà á rí i pé mi ò bá ṣùgbọ́n àjùmọ̀ ìgbà mo ti fi máa kírun tán mo ti rí i pé táìmù tán mi ti ń kọjá. I don't like láti put into consideration pé traffic tún máa wà lọ́nà. i know bó ma, kàn má sọ nǹkan fún yín pé láàárọ̀ bó tiẹ̀ jẹ́ ordinary tí kẹ́ máa fi sínú kẹ́ tó jáde. ọ̀tọ̀ ni please um, jẹ́ kó dọ́là ṣèlérò jẹ́ máa lọ mo mọ̀ pàrọ̀ táwa lórí contract yẹn àpọ̀ díẹ̀ díẹ̀ mi ò dẹ̀ gbọ́dọ̀ pẹ́ wọ́n ní òwúrọ̀ lọ́jọ́ iṣẹ́ la fi ń ṣe náà wá àmì sórí àdúrà tó ṣe yẹn náà ni ká máa ṣe ẹ má gbà kí àdúrà àwa ta wà lórí ẹ̀. àmì àmì máa yẹ. all right. Bye bye. ẹ má bínú pé mo take time sir. Ah, no no no not at all ẹ delay àìbínú ah, ah, kẹ ẹni tó bímọ àrí nǹkan fún compound torí ẹni bínú ṣebí kí gbogbo ẹ bá lè dání. bẹ́ẹ̀ni tó bá lè dáná ni. no problem. so èmi ni representative company lórí contract tí ẹ fẹ́ gbà yìí and um, straight to business. kẹ́ bí ẹni tí ó fẹ́ gba contract yìí kí ni àwọn nǹkan tí ẹ ti ṣe sílẹ̀ gbé contract yìí kó tó tọ́ mi lọ́wọ́. thanks so much um, ìgbésẹ̀ oríṣiríṣi la ti ń gbé adẹ̀tí ń deal pẹ̀lú oríṣiríṣi iléeṣẹ́ àwọn banks àti deal pẹ̀lú wọn dáadáa insurance company and so many companies like that láti deal pẹ̀lú um, eléyìí contract tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbọ́n mo ti make move nítorí mo ti gbéra lọ sí France nítorí ọ̀rọ̀ yìí mo ti meet one um, Mr. Mohammed Shuaib Balogun um, I don't know bóyá ẹ lè mọ̀ ẹ lè má mọ̀ wọ́n ń pè ní mayegun France ní gbogbo wọ́n ń pè mọ́tò ni wọ́n ń dé pẹ̀lú nígbà tí mo wá kúrò ní France mo wá lọ sí USA ní California lórí Long Beach mo tún lọ pàdé ọ̀túnba Kenny Bello àwọn yẹn ni aláṣẹ àti olùdarí Bedvanu Motors ṣe rí àwọn méjèèjì tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí talk of any cars bọ́ọ̀sì là ń wá ni káà ni tírélà ni tírọ́ọ̀kì ni name it kò sí tán ni as a matter of fact wọ́n ti ṣẹ́ẹ̀tìlẹ̀ fún wa ẹ̀yìn kan fún mi ní go ahead within the short time of a period um, láìpẹ́ ọjọ́ gbogbo ohun tá à ń wá yẹn ó máa tètè débi. Um, kò tiẹ̀ sí nǹkan tí mo ti fẹ́ máa bí mọ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti kálẹ̀ yìí uh, ó ṣòwò pé ẹ qualify láti handle contract congratulations sir. ah thank you. inú mi dùn láti sọ fún yín pé company wa ti award contract yìí fún yín. wow oh thank you lord Ọlọ́run ṣe o alihamudulilayi alihamudulilayi. ẹ make sure n pẹ disappoint ah no no no no no no no no no no. kí ni disappointment ṣe fẹ́ wáyé mo promise yín kò sí tó ń jẹ́ disappointment kò ní wáyé. so ẹ dúró dè mí ní second reception Ọlọ́run màá bá yín the next two minutes so alẹ́ sign gbogbo necessary papers tó bá yẹ ká sign. just like that. Thank you so much. Ẹ ṣe fún ẹ. Mo dúpẹ́ gan. God bless you. God bless you. Thank you so much. All right. Thank you. Ah, ẹ pẹ̀lẹ́ sá. Ẹ kú mẹ́ta. All right. Okay, sir. Yeah. All right, sir. Nice meeting you. Nice meeting you, sir. Are Mr. Alabi Adeoti? Yes, that's my name. Okay. Ẹ fún mi Okay, so once you go through gbogbo papers and then everything was complete. So bí ẹni tí expert contract yìí, àwọn let's lè ṣe lẹ̀ kí kíní tó bọ́ sí ìgbésẹ̀ wo la tún fẹ́ gbé ọkọ̀ pọ̀ ní Western Avenue ọkọ̀ pọ̀ ní Palm Avenue Sùúrùlérè ọkọ̀ pọ̀ ń bẹ̀ even horohoro wọn kò sí ìtawà ò mọ̀ káyìn kan release owó fáwa ni ká dẹ̀ gẹ́tì ọ̀run ọkọ̀ fún yín. that's nice so tí owó bá kàn yín lọ́wọ́ sí ẹ̀rẹ́ dí àti iṣẹ́ nìyẹn. àwa kọ àwọn customers wa ni tí a bá lọ bá wọn wọn kàn máa purọ́ fún wa ni wọn ní sòótọ́ ọbẹ̀ fún wa. Oh, okay oh, okay well uh, I am sorry to say this to you àti award contract fún ẹni tó tọ́ sí láti gbà. èké. bóyá lọ́jọ́ míì tí a bá tún ní contract afẹ́ gbé síta fẹ́ yàn a máa jẹ́ kẹ́ mọ̀. ẹ jọ sá mo mọ̀ pé ẹ tí ì contract yẹn fún anybody máa fún yín twenty percent of the total amount. ẹ fẹ́ fà mí twenty percent fún kíni. fún wàhálà yín ni o mo mọ̀ pé iná ṣe wàhálà lórí iṣẹ́ yìí. I'm not here to joke. I'm here for business ẹ fẹ́ fún mi ní twenty percent fún kíni ṣẹ́rí àti award contract fẹ́ni tó tọ́ sí sir ṣẹ́rí ọmọ bẹ́tà kẹ́ corporate kẹ́ lọ síbi tí ẹ bá ń lọ àìjẹ́ bẹ́ẹ̀ máa pe security kó wá gbé ń jáde ń bè. security. orí gbẹ̀mí jẹ́ bire orí wo bire sí mi yá o. àti rẹ̀ mi. ṣé kò ṣe pọkàn ilé náà bọ́ksá tó wà níbi òjò ti fẹ́ máa rọ̀ o. èmi ò rí o ẹ bá mi káwọ́ ẹ jẹ́ kí n wò ó. kí lẹ sọ́ọ̀sì. ẹ bá mi mú wá. kí n bá yín mú wá ọlọ́mọ má gbórí burúkú bá mi èmi kí ọlọ́run ní báyé mi jẹ́ kí báyé mú láàbù ayọ̀ ní láàbù ayọ̀. Ah, ọkọ mi kọ́ ló ní àwọn boxers ìbáláre ló ní wọn. ìbáláre ló ní. ìbáláre ló ní kò máa sí nǹkan tó jò ní eré mọ́ nílé face me and face you ìyàwó níyàwó tó mọ boxer ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ tó bí precise tẹ dá boxer dáadáa mọ̀ náà kò sí tẹ́tí lè mọ boxer ẹ̀ máa mọ longitude latitude tó yẹ gùn tó kò sí. wàhálà tí yín nìyẹn má ṣọgbà yín bí ìmọ̀kọ́ tó kàn ń bẹ̀ pẹ̀lú ìyàwó níyàwó tó mọ boxer ọkọ ọlọ́kọ̀ọ́ ṣíọ. bọ̀dá láàrin wá gba bọ́ksà yín o bọ̀dá láàrin. <laughs> Um, lẹ́ẹ̀kan sí nínú ọ̀la ńlá pẹ̀lú dùnú pẹ̀lú owó ẹ̀mí gígùn àti àlàáfíà la máa máa fi lo ìgbésí ayé wa ẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́kùn ayọ̀tọ́ lọ́run wá sí náà kò ní tì mọ́ láéláé a máa wá lé sọlá ìgbéga àṣeyọrí nígbà tó ń jẹ ọmọ bá tó jẹ òní fẹnikẹ́ni ní wa ṣàwátì. ọ̀làlá ọ̀nà ọ̀là kùwàtà ìlànà. ọjà bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ránṣẹ́ pè mi mọ̀ pé ayọ̀ tó tó yìí tí mo dé ní ní ah, olúwa ṣeun lẹ́mìí nìkan ló láwọn ṣe ìfún hmm, hmm. ẹ dúró náà ó dà pé àmì ìsẹ̀nìkan láàrin wa nínú ilé yìí o. ta ló ń tàn. adé ńkọ́ ìbò ládé lọ́pẹ́ wa ó ń ṣe ń láti yọrẹ kúrò láàrin wa ikọ̀ kan náà ni wa go and call him please come on go and lọ pàdé wá fún mi. kí ni daddy this is a family uh, celebration. èwo làbọ̀ ọ̀rọ̀ máa pe gate man sáàrin wa why daddy. never you say that take in some kankan fún opportunity ni everybody nílé ayé tó wà you understand o lè rí rẹ lọ́mọ ọlọ́rọ̀ lẹ́ni agreed àmì ọlọ́run má jẹ́ kí ọmọ tó ń jẹran padà jẹ̀gùn hmm. but sórí gateman tí wọ́n ń wò yẹn òun náà lè padà di ọlọ́lá lọ́la please òbí kan ló bí go and call him lọ pè wá fún mi. So if that's the case, Daddy, I think I will have to leave this eh. gathering. Yes, I will leave. Banji. Banji. Banji. Banji. Ah ah. Tọ́mọ ìdárí mi lórí ìdúró. not surrender, àtàrà màsàkì fẹ́ sọ mí di aláìrí ṣe o fẹ́ sọ mí di aláìrí jẹ o fẹ́ sọ mí di aláìrí mu o fẹ́ sọ mí di aláìrí lò o fẹ́ sọ mí di aláìrí ná ó ṣe jẹ́ pé gbogbo ibi tá a bá lọ tán bá gbé kọ́ńtrátì sílẹ̀ ìwọ ló máa gba kọ́ńtrátì yìí mo mọ̀ yìí pé iṣẹ́ ló ṣe débẹ̀ àmọ́ mo wá kùn ẹ́ lára lẹ́nu orí ọlọ́mọlé kì í dúró ẹsẹ̀ alùyálù kì í tólẹ̀ kì í san fẹ́ san kì í wọ̀ fọ́wọ̀ ìgbádùn ìgbámú dikẹ́dikẹ́ni ń bábọ̀ òde tó o bá ń jẹun kóúnjẹ náà kó pa ẹ lórí kójú òun ló máa mú ẹ lọ sọ́run tó o bá mu mi kí májèlé bọ́ sínú omi náà kó di ọtí mú ẹ lọ́wọ́ kó jẹ́ òun náà ló máa mú ẹ lọ sọ́run ẹyin tó o bá jẹ kó di òwú májèlé mú ẹ lọ́wọ́ kó jẹ́ òun ló máa rán ẹ lọ sọ́run igbe ara làìránkè wọlẹ̀ igbe èyí ni kó di àìsàn tó yẹ pé ẹnikẹ́ni ò ní rí wò tó máa fi mú ẹ lọ sọ́run ṣé bí arí ẹ là ń pè ẹ tá a bá rí ẹ mọ́ apẹlòmíì badmus tó àbàlá yes o ṣe o sign off ọmọ ọkọ kì í ṣọmọ àlè you are very lucky pípọ́ kọ́ ló bí fún you see you see let me quickly tell you something ṣe rí àwa ọlọ́tí and ah. hide feelings ó tó ló sọ gate man for that matter mm, that is just it. my dear ọtí báwo ṣé sọ́dún ìtẹ́mu ló ń pa yín báyìí ni. take it or you leave it. ẹ inú ẹni dùn àpamọ́ra ya mi. yes you get it bí inú ẹni bá dùn ohun tí mò ń try láti sọ ni pé ṣe rí gbogbo àtàmà mọtí èmi àmọtí ọmọ àmọtí ah. tó bá dẹ̀ ti mọtí kò sí kọ́ọ̀sùn ẹ láti fi hàn sínú asọ̀tìnú ah. ah. ẹ gbogbo tèmi ò ní di ọ very very simple ó ti tán nílẹ̀. sóbì nìkan ló wà nù kọ́ọ̀pù kò sí nǹkan mi bẹ́ẹ̀ ṣàmọ́pà kí n lọ sí. owó tó di ọ àti mọtìmọ bẹẹrí bẹẹrí bẹẹrí lọtà lọtà ọmọ ọkọ ni ọmọ ọkọ ni ọmọ ọlọtí. ìdí tí mo fi gbogbo yín ni pé ọmọ kọ̀ǹpìlẹ̀ pé iṣẹ́ yín ẹ kì í ṣe dáadáa and àwọn rooms yẹn máa kọ̀ǹpìlẹ̀ pé ẹ kì í clean dáadáa náà as from today ẹ tó máa kọ̀ǹpìlẹ̀ yẹn wá màá sáàkì ẹ̀ ní o ṣe gbọ́. Yes, sir good day. ruth jọ torí tọlọ́run. bá mi kìlọ̀ fún sádíkù kí ló dé àwọn sẹ́tù kì í ṣe tiẹ̀ kí ló ti máa ń tàtójú yàn lọ́bẹ̀ náà àwọn táwọn ṣiṣẹ́ gidi nísìn kò ní kí ṣiṣẹ́. ha ìwọ ṣiṣẹ́ ní ìwọ tó wẹ́ pé tó bá ti dọ̀rọ̀ ṣẹ́ bá a máa máa wá ìkiri ni ah, eh, iṣẹ́ kọ̀ iṣẹ́ ni. ẹ eh, jọ kí n tèmi tó wá sọ́kọ tó di olójútó tó ń pariwo káàkiri ah, ṣé ibi ilé tó ń kùn àbí yàrá tó ń tó ṣe èwo mo bá dá síbẹ̀ gbogbo ẹ̀ náà sì kó sí ètò ìṣe tó ń ṣe yẹjú náà wọ́n dán torí ọlọ́run ọba o ọ̀nà ojú ọ̀nà ọ̀run mi o gbogbo ẹ̀ tó bá ti ń gbìyànjú àti gbaṣẹ́ lọ́wọ́ ọmọ ìlàkejì wọn tó gbìyànjú àti yóò fara mọ́ ni. kálíjú ọ̀gá ló sọ pé lè ti sìnkọ́ tí wàá náà ní ṣẹlẹ̀ ní ẹ̀sán ọ̀ṣun parọ́mọ ẹni. jọ torí ọlọ́run ṣé jíjẹ́ ẹni pé kò lọ sínú rúùmù kó lọ máa disturb wọn nínú rúùmù tó máa clean rúùmù no just tell me this is not your first time tó máa mú ẹjọ́ ẹ wá and I'm giving you the last warning ìjọ just máa tún mú ẹjọ́ ìwá on my table I swear to God I'm going to show you Pepe Oh, ò dẹ̀ ní expect nǹkan tí mo ṣe go ẹ èmi gangan personally máa fẹ́ ẹjọ́ ẹ̀sùn má dẹ̀ sọ fún wọn by kó ba ẹpẹ́ kan lé ẹ kúrò bíbá ọgbọ́n nǹkan tí mo sọ kó tó ń la inú òṣìlẹ̀ pẹ́lú dé mo ti gbọ́ kẹ́kọ̀ọ́ ra rí kúrò wájú mi. tó wọ sọ́sọ́rọ̀ tó dàbí àǹgá yìí. o gbọ́dọ̀ fọ́jú o o gbọ́dọ̀ ya àgọ́ o obìnrin ló yẹ kó wó yà tí ìbá ṣe orí ìgò orí ìgò orí ìgò orí ìtìta orí ìtìta tí ó fi wúwa ilé tí ó wà lọ́dọ̀ tẹ̀lé ilé tó gbọ́dọ̀ bá sadiku owó ò sí eré ah, sí wọn mọ̀nà láì ní ìdí mi gbọ́ ni wípé àwọn pọlitíṣà kan ni wọ́n kó pamọ́ sí i lọ́wọ́ owó yẹn ní ná ní fi ṣe ogun torí tí ń ṣe yìí. ṣé n tí wọ́n gbọ́ nù. n tẹ́bi gbọ́ nìyẹn. n tẹ́bi tó gbọ́ yàtọ̀ sí n tí wọ́n gbọ́ o. bẹ́ẹ̀ ni n tẹ́bi gbọ́ ni wípé wọ́n ló ní fọ́tò kọ́pì máṣíìnì tí fi ń tẹ owó ilé. Hmm. bẹ́ẹ̀ ni kódà èyí tó ní olè lógún. Hmm, hmm. eléyìí eléyìí tó dàbí ìfúnjò yìí wọ́n máa gbọ́ngbọ́n nǹkan báyìí sọ́wọ́ wò pé ọgbọ́n ọgbọ́n lójú rí bó ṣe rí yìí ọgbọ́n yínú ẹ̀pọ̀ ni. Ah, òdodo ni o àṣetẹ̀yìnbá mọ̀ fi tẹ́gbẹ̀ẹ́ ti là ọlọ́mọ jìnnà sáré kù. ọgbọ́n yínú ẹ̀pọ̀ ni kí ni jẹ́ ọjọ́ bí aṣọ ẹlẹ́gbìn. ní fẹlẹfẹlẹ bí orí wo. ìwé ìwé ṣe rí gbẹ̀ngà yìí bò. ọmọ ọdún ṣe. Bẹ́láre. Bẹ́láre. Tani ẹ o. Èmi ni sàn mo ń bọ̀. Ah, àǹtí mi. ẹ ká sùn. ṣé a pa. mo mọ̀ pé bísí ẹ má bínú. no no no no mi ò bísí ah, wáì ṣé kò sí. ẹ kò sí nǹkan kókò jẹ́ pé èmi àtọkọ mi fẹ́ jẹun ni àdẹ lómi mọ́lé so mọ òwe àlè rẹ mi látọ̀dọ̀ yẹn. <laughs> ẹ fọ́ níṣà ṣé nǹkan tẹ̀ wá fẹ́ sọ nìyẹn ah. ẹ wò ah. ṣé ilé ìmọ̀ tó báyìí. Ah, ó ti wà òkè ó ti wà òkè ẹ ṣe gbọ̀nsá ẹ ṣe gbọ̀nsá. tẹ bá tún ní pure water jẹ́ kí n mọ̀ ó pure water pọ̀ ń lé tèmi o. ọ̀rẹ́ mi pẹ̀lú ẹ ṣe gan thank you so much ẹ ṣe gbọ̀nsá. ìjọba ọ̀run ń kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà olùdájọ́ ayé ń bọ̀ o tí ó béèrè lọ́wọ́ mi báwo mo ṣe lò ó ìgbésí ayé mi. Hmm. ẹ̀yin ará mi ní olúwa ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ọlọ́run ká fi bọ́ ara wa ní wákàtí yìí àmọ́ síwájú gbogbo nǹkan ẹ jẹ́ ká gbàdúrà ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mú wa rí ọjọ́ tòní. ní ẹ ẹ ẹ tẹ́ ẹ bá lọ gbàdúrà tẹ́ ẹ bá ṣe kíni tẹ́ ẹ bá lọ díjú lásán tẹ́ ẹ bá lọ díjú lásán ní disappoint níwájú ọlọ́run ah, ẹ wọnú mọ́tò ẹ̀ ń jẹ́ ogbó ẹ̀bí kalokalo bẹ́ẹ̀ ṣe ń ṣí síkì lẹ́ńjẹ gálà bẹ́ẹ̀ ṣe ń jẹ gálà ẹ̀ ń fẹ́ jálè bẹ́ẹ̀ ṣe ń ṣe jálè ẹ̀ fi sikọ́ọ̀sì ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe sí kòkì lẹ̀ ń sí fanta ẹ wá jẹ ogbẹ̀ tán fúnra lára yín ẹ̀tí ẹ̀ lè sọ pé kọ́mọ ni ẹ wá jẹ kò sí mbẹ́ ẹ wá ń sọ fún anísì pé kájọ mọ sàdúrà àdúrà wèrè wo. ọjọ́ ìmọ̀ tó dùn mí jù ọ wá ní ká mú ọ̀rọ̀ Ọlọ́run fi bọ́ra wa nígbà tó mú ẹnu ara ẹ̀ nìkan tó dá a bọ́yó tán àdúrà kọ sàrà ni. àbí o ẹ tí ò jẹ tẹ ni wọn gbàgbé ẹnu ẹ bá ti sọ fún mi pé fẹ́ jẹ máa fún yín. sódì bàtà bá tó sọ fún yín ẹ tí ò ti jẹ́ ń ni ó wá gbàdúrà ṣé ẹ mọ̀ fọ́pẹ́ ni ó mọ̀ sẹ́ni ẹ̀kẹ́ yín ló tà sí ara wọn ìtẹ́sẹ̀ kẹ́ ní bí oyún mùsù ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ń gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nítorí ọlọ́jọ́ bàbá kàbùkù ẹ̀ mọ̀ sọ̀rọ̀ àdúrà kankan wájú ìdèmí o ẹ̀ mọ̀ kò kò bá àdìbá yìí bá àdìbá lọ́dọ̀ ṣó o jù mí lọ sọ òtún òtún torí pé mò ń lẹ́yẹ fún ọ mo tó bá jẹ́ kí n torí ẹ̀kọ́ mi ti wájú ọlọ́run pàgbé owó òsìmísí ọlẹ́ẹ̀kẹ́ ni o torí tó bá forí sẹ́gíláàsì yìí pọ́n ni ó jáde ń bẹ̀ o wọ́n kálukú dá tiẹ̀ sí ẹ̀fọ́n tẹ́dùn àrẹ́gbẹ́ ti dó jẹjẹ bíbélì gan sọ bíbélì sọ ó ní pé olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ ó sì ṣe dáadáa fáyé ẹ̀yin nìkan ẹ̀ wá dá gbogbo ẹ̀ jẹ ẹ̀ wò bó ṣe pọ̀ tó. àdúgbò kan mẹ́jọ yẹn. mẹ́jọ tiẹ̀ kọ twenty years. ó pọ̀ gan. ntẹ̀rí sakaraya ló tiẹ̀ sí sakaraya aládàjẹ. kí ọ̀nà wo ni. sakaraya ló sí. má wo má sọ kankan nu mọ́tò yìí mọ́ o ẹ bá sọ kankan nu mọ́tò yìí tí ò yẹ kó ṣẹlẹ̀ ní ò ṣẹlẹ̀ o ibi tí ò yẹ ká bára wa la gbogbo àwọn àtàwọn àánú mọ́tò yìí láti jọ bára wa ni. dẹ́gbà yìí dà onímọ̀jú wa yẹn rírì kúrì báyìí. láì ṣe pogo láyé ẹ wá wa gbogbo ẹ̀ máa yé bígbà tí yẹn bá wà yàmọ́ pílò ẹ wá ń da gbogbo ẹ̀jẹ̀ ń da gbogbo ẹ̀jẹ̀ nu ọkọ̀ àwọn èèyàn burú o ènìyàn burú ọ̀rọ̀ ò jẹ́ o ṣàìdọ̀npí oh, oh, oh. lòlò á pé bàbá ẹni ń sọ̀rọ̀ ohun gbogbo lọ́wọ́ ọlọ́run kì í kánjú asáré lọ́wọ́ ó ń bẹ lọ́nà ogun àpọ̀ṣẹ̀ṣẹ̀ ó ń bẹ lọ́nà èrò ó pẹ́ ń wọ́lá ó ń bẹ lọ́nà. ẹ màmá á dì mọ́ra yẹn màmá á dì mọ́ra yẹn máa jẹ́ miss baby. ẹ fi wá lẹ̀ ẹ kí a honey ẹ eh? oh. who is this nǹkan kó sún mi lójú sí ni kòkòrò kan ní ẹjọ́ ṣẹlẹ̀ bá mi fẹ́. kí ló ń ṣe wọ̀ orí ẹ̀ dàrú ẹ́ eh? no no no no don't tell me that kí ló ń who is this? mo mo ní ìwo gíláàsì bíi kókó sí mi lójú ni. bàjí nǹkan tó ṣe fẹ́ mi yóò dáná ah, ó ní nǹkan kó sún lójú kó bẹ́ẹ̀ wò ó lè gba etí ẹ̀ bẹ́ẹ̀ it's a last shot. ṣé nǹkan tí bọ̀bọ̀ ẹ̀ ṣe ṣó right ó lọ ń bo ojú ní ẹgbẹ́ mìíràn mọ́tò mi tó ṣe tálíkà ẹ̀ tó bá forí fọ́ mìíràn mọ́tò ṣé ó lè rà this thinking idiot ẹ mọ̀ bẹ́ẹ̀ sẹ́ ò gbọ́ ò gbọ́rọ̀ kí ló dé wọ́n nìkan ni. oh no uh, this is getting too much of you ẹ ah, mo like ẹ ṣé mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ni i don't like it. àṣé tó yẹ lè wá gbá mi níta olówó yóò ṣe ọlọ́run o. ẹ má bínú. ìwọ náà máa lọ jàre. má bínú jàre àṣírí èlò tó ìwọ náà máa lọ tiẹ̀ náà ti pọ̀ jù. má lọ jọ ṣe ọlọ́run o. wọ́n pipu tọ̀ ìyẹn kí ló kàn ẹ́ pẹ̀lú olówó. banji wọnú mọ́tò kẹjà kalajọ èmi láìkí nǹkan tó máa ṣe olówó mọ́tò jọ ẹgbẹ́ ẹ̀ tọmọ ẹ bẹ́ẹ̀ torí pé ó ní wojú òun fóun ó sì lójú mi náà no good. àwa náà ní kí lẹ fẹ́. mo ní ìdẹ yàrá fún short rest ni. Mm, yàrá kékeré two five ni yàrá ńlá four five ni ní ìlú lẹni lọ́wọ́ ìlú wà lọ́wọ́ yín. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yàrá rẹ̀ ṣó lè gba wọn fàyè. ojúlé ojú sàmù ẹ kò wá. ẹ lọ dúró dè bá àwa fún yín kọ́kọ́rọ́. ẹ má pẹ́ o. ẹ má pẹ́ rárá o ẹ tètè. ọ̀pọ̀lọpọ̀ yìí ti wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni àwọn ọlọ́dún sọ pé kó tó bem, pé. ẹ ẹ lọ́bẹ̀ wà que wà lórí kí n tiẹ̀ kí n tiẹ̀. bọ́lá nítorí tó bẹ̀rẹ̀ kí n fi ara hájà ju ẹ̀ ibi tí yàrá ti ń ṣe nìyẹn ti náà jẹ owó ń bójú bẹ̀ ni. sádìkù sádẹ̀. kí ló tó ti bàtà bàtà báyìí ló ń pa yìí gba gba bí o tẹ ní ìmọ̀ àgbà mo fẹ́ kó jẹ́ ká mánéjì ráìsì tó wà nílé ká fi ṣe kọ̀ǹkọ̀ṣọ̀ pẹ̀lú hundred naira ká fi kún ẹ̀ka tí ẹ rí nǹkan jẹ mọ́tò ní bùkún ìdákan. Hmm, bínú tó kéré ṣùgbọ́n. hundred naira yóò ka nǹkan kan kó ká nǹkan eh? kan rice díẹ̀ ló wà lẹ̀ rice tó wà lẹ̀ kò tí èmi nìkan jẹ ká má ti sọ páwa méjèèjì. Ah, ó sùn mí o. ẹ ẹ o mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣèbí rice tó sáwà lé ó tó wọ jẹ. ẹ eh, bẹ́ẹ̀ ni. Hmm, ó wà lọ sọ́dọ̀ ìyá àbèjì ó lọ gba àwọn ata tèmi bá ti ṣe tán èmi ó padà mọ dá owó padà fún wọn ṣùgbọ́n sàmọ́bìnú ìwọ kan bí mi manage ẹ ṣùgbọ́n bá manage ẹ. dákun má bínú. ń dán ti lọ. báyìí kọ́ ni ó mọ̀ rí lọ báyìí kọ́ ni ó mọ̀ rí lọ gbogbo ìṣòro tí àwọn òbí rì mọ́ gbogbo ìṣòro tí àwọn dábọ̀ mi báyìí kọ́ ni ó mọ̀ rí lọ ó mọ̀ pé kò ní báyìí lọ ọlọ́run ṣe jì ẹ́ màmá lè jẹ ìyàwó mi ẹ ṣogbó. tí tí rọ́ṣà ti ń jẹ rọ́ṣà ti ń dùn tóbi rẹ ti gúrégó ti tẹ lọ́rùn. kò wọ bí náà kéèyàn polówó rẹ múlẹ̀ bí ẹgbẹ́ ṣùgbà ìwọ náà wọ́n sànú ni ẹ má lè jẹ sá má lè jẹ bẹ́ẹ̀ ẹ wọ́n sábà fún ọlọ́ọ̀fù rẹ sábà bá má lè jẹ bẹ́ẹ̀ òjò àdìkúnjẹ sábà dán ni ah, ó jẹ́ ìsàlẹ̀ ìsàlẹ̀ nítorí náà ṣẹlá pápọ̀ tiẹ̀ dùbí ẹsẹ̀ ló ká fi fi dùbí. olómi gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ó sì tẹ̀mí gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ọ̀rẹ́. so tó bá láti rẹ́rìn báyìí dùnú mi ni yóò bẹ̀rẹ̀. Ah, mami ní pè mí o. Eh. Hello mami. Sádíkù, ilé ọkọ mi, ṣé dáadáa ló wà? Àwa ń bẹ o nǹkan ò fararọ o àtijọ́ àti mú lé ní o bẹ́ẹ̀ ni ìyábọ̀lúwa rẹ̀ múlẹ̀ gidi bí ẹ̀gbẹ́ sùn ni o. ọ ṣàṣe sùúrù ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù dákun mọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ èmi mọ̀ pọ́nà ayò ó là fún ọ má wàá kánjú kádàrá lọ o so ti gbọ́ kó o ṣe sùúrù o èmi mọ̀ pé ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù ó sì rí bá ti ṣe ó rọ́nà gbégbà. Ah, àmì o àmì àmì àmì àmì àmì èmi náà kàn fẹ́ pè yín ní ibi tá a wà yìí gan oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán ẹ̀tọ́sọ́gò ò bá ta lé. tó bá rẹ̀ ń tó ń bọ̀ wá sí oko kọ́ yàdọ̀ mi ń fi oúnjẹ ránṣẹ́ sí i tàbí tí bá rẹ̀ ń tó ń bọ̀ wá sóko tó ń sì mọ̀dọ̀ rẹ̀ ń bẹ̀ kó oúnjẹ ń fún gàrí àti iṣu nìkan bá ń kó fún ọ so ti gbọ́ mọ́rọ̀ nù yóò dà lágbára ọlọ́run sí ọkọ mi. mo gbà á fẹ́yìn náà ẹ wípé ẹ̀mí yín tó ṣẹ́gun sí òun náà ló máa jẹ́ iṣu ọmọdé máa jiná fẹ́yìn náà jẹ́ lágbára ọlọ́run ẹ ṣá máa ro nǹkan kan ṣe gbọ́ gbogbo ń padà tó nọ́mà. ìyàwó rẹ̀ wá ń kọ́. ó náà wà ń bí ó wà ń bí ó wà ń bí ọlọ́run ń gbọ́ yín ẹ máa jíṣẹ́ fún un máa jíṣẹ́ fún un. ìmọ̀ retí ìpè rẹ tó gbọ́ o ṣeun ó dàbọ̀. ayé mi tún wọn náà wọn tún pè mí yẹn yóò dá òtẹ́ títí máa lọ ẹ ò sí lọ́rọ̀ mi mo wá ṣọpẹ́ aleluya aleluya. bàjí bàjí ah, ó mà dájú lẹ́yìn o ah mo máa ọmọ bí o ẹlẹ́dàá mi ta ni mo ṣe tọrọ mi fi ní báyìí ta ni mo ṣe ta ni mo ṣe àbájí ah, àbájí ah, mi ò ní ṣépè fún ẹ torí pé abiyamọ ni mí ọmọ ah, wàá regret nǹkan tó ṣe yìí wàá regret ẹ. mọ́mí ṣe stop ṣe bẹ́ẹ̀. rábì ẹ mo ní bí mo ní mo bí ìwọ náà. ó tẹ̀lé ọdún tó o kọ sí ẹ̀rọ ìròyìn ara wọn ò yá là ń pílè orin tó yẹn là ń pariwo kí ló wá ah ó ga o ṣé pọpsi mi ló wá wá síbi abẹ mi ah, ah forget about him ah ah let's let's. bọ ìwà yẹn ò dá jẹ́ ń bẹ́ẹ̀ sọ tọrọ ìwà yẹn ò dájọ́. how do you mean. how do I mean. Ah. láti jẹ tán nínú ìyẹ̀bà là ń Eh, olóde tí ò ṣe ẹja tí ò ṣe ẹran kò sí nǹkan kan nù ẹ̀ eh, irú ayé wò lọ́wọ́ wá báyìí wò lọ eh. mo pé jọkànjọkọ máa da ọlọ́run aṣàánú mi nínú ọmọ tó máa jẹun gidi nílé yìí nínú ọmọ tó ń jẹ gidi ó ń jẹ bàbá aláfiṣe gidi orí àlùkò ní gbére pàdé àlùkò ẹ̀dá mọ̀ bẹ́ẹ̀ gbéra nílẹ̀ ó lọ ṣe tètè là ọlọ́lá má pè é rán. ǹjẹ́ bà wọlé bí mo gbé bà sí ìgbà tí n ṣe àyè ṣé mi wà ní mọ̀bí tí mo gbé bí mo gbé bà sí. Oh! ta ló gbé mi lẹ́bàá sí ta ló gbé bà ní bí báyìí ẹ ẹ ṣe lè kẹ́ máa tọ́ wẹ̀gì jẹ́jẹ́jẹ́jẹ́ ni máa jókòó mi ẹ̀kọ́ máa tọ́ mi ṣá ta ló tún gbé mi lẹ́bàá bí sí ẹ bàbá àwọn olórí burúkú wo ni mo ń bá gbé ní ilé ìtòrí ọlọ́run ọlọ́run àṣẹ mi lọ́tọ̀ọ̀tọ̀ ta ló gbé mi lẹ́bàá ta ló gbé bẹ́ẹ̀ yọ ẹ mo sọ o mọ̀ ń sọ sí ni o. ó dà abirù kí gbogbo ilé lẹ́gbọ́n tẹ́ pé ó ní nǹkan tó jùmọ̀ kí tó tẹ̀ ó dà o abirù àwọn olórí burúkú. mo máa fẹ́ bẹ̀bẹ̀ ní wá bẹ̀rẹ̀ ní báyìí. èèyàn kan ló ṣe máa wù mí ṣùṣù tó máa gbé mi lẹ́bàá ní báyìí ó dà ṣẹ́gun lórí burúkú nìyẹn ni kò sí wàhálà èèbọ̀ ọmọ tó pé ó ní nǹkan tó jùmọ̀ kí tó tẹ̀ bá yẹn tí mo ṣe ń dárò lé lórí pé kí ni mo lè jẹ́ ọwọ́ mu ọgbẹ́ lọ ó dà o olórí bukọ́ ló máa gbé bàmí bíbá yín nísìn ẹ̀bọ̀n tẹ́ pé mo ṣe ronú lé lórí ẹ ọwọ́ gbé mi lẹ́bàá sí i òkè o lórí burúkú ara wọn wọ́n ti ṣolúwẹ̀ sáfù ọwọ́ gbé bàmí mo ti gbọ́ ẹ má bínú o ọlọ́run náà tó ṣe léyìn á ṣe ìtàn àjẹ lálẹ́ lọ́wọ́ dáa mi tó bá yá ọlọ́run náà tó ó kéré ó kọ́ mi jọ ọkọ mi jọ ọlọ́run dá pèsè owó rẹ̀ yá pèsè fún mi a lè máa ṣe bẹ̀ a lè máa lómi fi jọba mọ́ ọkọ mi pẹ̀lẹ́ jọ jẹ jẹ jẹ jẹ jẹ ọmọ náà ṣàlùmí ọmọ mi ó ti tó. nana bi gba gba ebi ama fún mi yìí mo lè ṣe báyìí ẹ̀yin aspiration. ó ṣe nǹkan ní ìjà wọ́n gbẹ bá láì lọ bẹ́ẹ̀. jèmi náà lójú o mo tẹ̀bà tó ń sìn ni mo gbé ọbẹ̀ wọlé kí n padà wá gbẹ́bà ẹ bá ti pòórá. Eh, kò dé sí gàrí kankan mọ́ nínú ilé yìí eh, tọkọ mi bá fi lè dé báyìí tí ò bá bó jẹ àwàlà ni o bẹ́ẹ̀ lọ́wọ́ ti sú mi ó ti sú mi. ẹ wo kò sí fi bẹ́ẹ̀ sí change lọ́wọ́ tèmi náà ah ok ẹ̀yẹn má ní three thousand kẹ́yìn náà fi wá ọbẹ̀ gidi kẹ́ra chicken kẹ́ra mother thing kẹfì ṣe ṣé mi kò festive period láwa yìí kẹ́hìn náà tẹ̀lé oúnjẹ gidi ṣẹ́rí àwọn oúnjẹ tẹ máa ń sè yẹn concussion rice ọbẹ̀ la lásìpọ̀ yẹn i'm not really comfortable with it at least with eléyìí ẹ̀yin náà máa fi lè be happy ní christmas time yìí. ah iṣu mo dúpẹ́ ìwé ìṣojú òní tí ìbálẹ̀ iṣẹ́ àìdẹ́kùn. ẹ má embarrass me now. Hmm ẹ ṣé mo dúpẹ́. It's okay, it's okay. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o, bàdàdà ẹ ṣé o. Three thousand. Tí mo ti ṣe bẹ one thousand nínú ilé yìí, five hundred, two hundred báyẹn fi ìṣẹ́gun sí nìyẹn. Lórí burúkú tó gbẹ́bà, ṣé ilé ọba tó dóyún? Ọ̀ṣẹ́ ẹ̀yà, ẹ má dẹ́bà padà o. Ṣọ́dà ṣọ́dà ṣọ́dà ṣọ́dà. ṣé mo rí sísè mo ń check àwọn kìíní wọn. mi ò mọ o. ṣòrí mánéjà tó ṣe gbé wa ó burú gan ìtọ́ ẹ̀ mo ṣe máa ń pè ní Mr No Nonsense ó dẹ̀ mojú owó gan so any ọjà abẹ́ ní owó tẹ́bá ti gbà ẹ mẹ́sàn pé ṣe calculation ẹ̀ dáadáa mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà tẹ́yìn ti bá dé kẹ́nìbọ̀dì máa bá mi o. ok kátẹ́ gbọ́ pé àwọn abẹ́láyé films wọn kì í jẹ́wọ́ kẹ́yìn adéyẹmí films àwọn náà kì í jẹ́wọ́ kẹ́ni George àti òkìkí afọláyàn films wọn kì í jẹ́wọ́ kó má lọ dàbí ti ará jọ́sí tán wá ṣùsí níbí báyìí tó gba bàtà ẹsẹ̀ méjì lẹ̀. ẹ ṣe bí torí wọn jẹun. ẹ máa gbọ́ torí wọn jẹun ló gba bàtà méjì lẹ̀ ẹlòmíì lọ iphone nínú wọn clayton yẹ gbà ó ti gba samsung ẹ seven jọ torí ọdún tí yóò bá lẹ́mìí ọlọ́run kó padà wá sanwó ńkọ́ ẹ náà sọ̀rọ̀ tí ò bá padà wá ńkọ́ hmm, tí wàhálà bá lọ ṣẹlẹ̀ ẹ má wọn bá mi wọ́n lọ dàbí pé èèyàn kan ló gbàjẹ́ lẹ́nu èèyàn kankan mi ò ní yóò mọ̀ ń pa ẹ̀ mi ò lè fẹ́ mọ̀ ń pa ẹ̀ má wàá bá mi ò torí mò ń sọ ọ́n sì ò jẹ́ kí n sọ. anyway mo ti gbọ́ ẹ lè máa lọ. ẹ ṣe. ọjọ́ kan ọjọ́ kan eh, ọjọ́ kan ee ọjọ́ kan báyìí bá ń jẹ́ ìmàrìbá ti ṣe aṣọ orí ìrìn ẹ ṣeun ọlọ́run nífẹ̀ẹ́ yín ẹ ẹ wọ́n sọ fún mi wọ́n ní kọ́ńtàtì ẹ̀ wọ́ twenty five million ẹ jẹ́ ta nínú àdàbà nínú àdàbà yìí náà ẹ jẹ́ ká jẹun ah, ah, ẹ ṣeun sà máa dọ́dọ̀ yín in thirty minutes time sà máa dọ́dọ̀ yín sà ẹ ṣeun sà ẹ ṣe. Ah, nǹkan ò bọ̀ sí lójú kẹ. kí ni ọlọ́run màṣánú mi kẹ́. mo máa ké mọ ọlọ́wọ́ ah ìyá dáre ah ìyá dáre o ah ẹ wá gbà mí <laughs> ojú ọ̀rìn lé ọlọ́wọ́ ìyá dáre yéé mo máa lélẹ́ yé ọlọ́wọ́ ìyá dáre ah ah ah ah ah ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ah. ṣiṣẹ́ déédéé ló tọ́ ká máa wágó alágò ṣiṣẹ́ ká má sọrí owó ṣìwàwù kádàrá ò papọ̀ àyànmọ́ ò dọ́gba ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ló ní déédéé. ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan. bíbélì sọ yìí pé ìbùkún fún ẹni náà tó mú ìdá wá sí ilé ọlọ́run torí ẹ̀ ni mo ṣe wá wò pé kí èmi náà kí wá san ìdá mẹ́wàá tèmi. òótọ́ ni olúwa wà pẹ̀lú rẹ̀. gàgà kan ẹyọ kan ìwọ tó wọlé wá tó mú gàgà kan wá tó bá pọ̀ jù báyìí lọ ọ̀hún sì ṣètò bẹ́ẹ̀ lọ olúwa bùkún fún ẹ̀ jù báyìí lọ ìgbà tó bá súnmọ́ padà wá wàá mú gàgà tó pọ̀ wá kò ní jẹ́ yọ ọ̀kan ṣoṣo olúwa wà pẹ̀lú ẹ olúwa gbàdúrà ẹ iṣẹ́ màmá bùkún ni ọlùgàgà kan tó mú wá yìí dìde jẹ́ kí n gbàdúrà fún ẹ. ní orúkọ jésù àmì jésù ní orúkọ jésù àmín jésù. olúwa mi gbàdúrà fún ọmọ. àmín jésù àmín jésù. ọmọ kò gbà sí ẹsẹ. àmín jésù olúwa gbàdúrà fún ọmọ. àmín jésù gbàdúrà fún ọmọ. àmín jésù kristu olúwa wa o. àmín jésù olúwa wa o. àmín jésù. jẹ́ kí àdúrà rẹ̀ gbà. ọmọ ẹlẹ́gbẹ̀ta kò gbà sí ẹsẹ. àmín olúwa o. àmín jésù. jésù kristu olúwa wa o. àmín jésù. olówó wáyà olówó wáyà. dadi ẹ ẹ ẹ má bínú ẹ kọtínú prayer yín mo ṣe wá mi. mo ti ń ṣàdúrà àdúrà ti gbà á eh. eh, ẹsẹ̀ ẹ dá o ẹsẹ̀ ẹ dá ọmọ rẹ. actually dadi àmú eh? kọjá lọ ni bọ bí mo ṣe kọjá yẹn mo ní láti ìyá bíbí because tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo ti prepare ara mi láti ilé um, mo tẹ̀lé ọ̀rọ̀ olúwa hmm. olúwa ní tí òun olúwa bá bùkún ẹ̀ gbìyànjú láti fi ẹ̀mí ìmoore hàn sí olúwa. oh yes oh yes. jẹ́ kí ti olúwa jẹ́ tolúwa. bẹ́ẹ̀ni. Um, ní ẹ̀rọjọ́ mẹ́ta mo gba control kan tó lágbára ọbẹ̀ sọ. control jábọ́. maga sanwó. maga sanwó. <laughs> control jáwálẹ̀ wì. ó jáwálẹ̀. ó jáwálẹ̀ wì. dadi mo wá wò pé kò dé possible láyé bí olúwa ṣe san owó ńláńlá fún mi kí n má lè mú tolúwa tó tóbi yẹn kí n má lè mú yàtí lolúwa jesus christ olúwa o olúwa mímọ́ o jésù kristu olúwa wa o. ìdí rẹ̀ tí mo ṣe mú táìtì tèmi wá sá òun lélẹ̀ yìí. ẹnìkan kan ò béèrè lọ́wọ́ ẹ̀. ìdámẹ́wàá tèmi ni. ọ̀wá fún ẹ. bẹ́ẹ̀ sá. Ah, ah. Hmm. jésù kristu olúwa wa ọba mímọ́. Oh! Daddy odo mẹ́fà tábọ̀ ọkọ́ èmi mo kọ́ sà. ọṣọ pé wọ́n lọ kọ́. no mi ṣe mistake because mo sọ fún ilẹ̀ kan pé nǹkan tó lu wa ṣe ó lágbára kọjá kí n má lè ṣe nǹkan lábàá jù lọ. olúwa yọ ẹ̀mí mímọ́ olúwa yọ kábíyèsí ọ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ súnmọ́ bí súnmọ́ bí fẹ́ gbàdúrà fún ọ jésù kristi ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ jẹ́ ní òdìdí èèwọ̀ ni èèwọ̀ ni òdo òdò bẹ́ẹ̀ fẹ́ gbọ́dọ̀ kúnlẹ̀ hmm. máa rọ̀ tí bá ti ṣe àdúrà fẹ́ kọ́ ọmọ sí àmì sí ọpọlọ yìí o jésù kristu ẹ̀mí mímọ́ gba àdúrà fún wọn lẹ. alàgbà ẹ fèmí lẹ ẹ tí ì démi lọ ẹ sì fi mí lẹ bí ẹ parí àdúrà yìí. ọ tí ì lọ. ẹmí tí ì lọ mo ṣe wà níbí. ìkẹ́kọ̀ọ́ sì sí ọ bọ bàtẹ wa. ìta ni mo bọ sí. tètè lọ kó tó o bá fẹ́ kó gbóná bi tó wà ní tètè máa lọ tètè máa lọ. àdúrà tẹ ti dópin máa ní kó máa lọ. jésù kristu olúwa wa o tàbí nínú tàbí nínú tàbí nínú bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàdúrà rẹ̀ tòbí mímọ́ láti fi ṣe ní ara ọ̀ olúwa wa ọ̀ wọ́n ti gbàgbọ́ bẹ́ẹ̀. kàkà ló àgọ́ yìí àgọ́ mélòó ni jọ̀ǹda ẹyọ kan fún olúwa wa nínú àgọ́ yìí jọ̀ǹda ẹyọ kan olúwa sọ́tẹ̀ fún mi yọ̀ǹda ẹyọ kan fún olúwa olúwa mi ò jésù kìsẹ́ olúwa mi jésù kìsẹ́ olúwa wa. símu wa nọ́ọ̀sà. bá a yọ fẹ́ bá a yọ fẹ́ bá a yọ fẹ́. fóònù wo ni bá ti sọ fóònù pé ẹ wo nẹ́tíwọ̀kì lórí fóònù mi Banji ti lè parọ́ jù gbàtẹ́ pé ó ti máa ń kóbìnrin jù i'm tired of him kò yẹ rẹ̀ wá síbi báyìí i'm tired I'm àwọn máa sọ sórí fún mi òun pé nọ́mbà mi ó yẹ kó ti wá síbi báyìí ó rẹ̀ wá síbi báyìí wọ́n á sọ shit what's the meaning of that i don't even like that i'm tired of him. ẹ gbà mí ruth. yes sir. kí ló ń ṣe mí báyìí ta ni um, boyfriend wọn Banji badmo sir wọn ni kí n wá bá wọn jíṣẹ́ fún fún sir. boyfriend yẹn rọrùn sí ẹ ní duty post yẹ how come o oh, ruth ìwọ fi duty post ẹlẹ̀ o wá jòkó síbí nítorí pé boyfriend ẹ̀ lọ́yọ̀ sí ẹ̀ ní tó bá yá ń sìn wàá sọ pé àwọn artist kan wá lodge síbí wọn ò sanwó yàrá wọn ò rí wọn kó tó lọ wọn ò sanwó toilet wọn ò sanwó ibi ìtọ̀ báwo ló ti fẹ́ mọ báwo ló ti fẹ́ gbowó nígbà tó o sì ní duty post ẹ̀ Ruth. I'm sorry. Don't tell me sorry again anytime you tell me sorry you get me mad o ò sí duty post ẹ̀ náà ṣé time tí ẹ kò máa gba message boyfriend ẹ̀ lélẹ́yìí my friend jẹ́ kó kó ṣe kó wájú ń jọrọ ó ti dúró ọmọọṣẹ́ mi sábà ń jí Badmus àti kíní kan. orí gbẹ̀mí jẹ́ bìrẹ̀ orí wọ́n bìrẹ̀ sí mi yá ọ́ orí gbẹ̀mí jẹ́ bìrẹ̀. ló dé tó gbá mi lẹ́yìn tó wá àfẹ́ta ìyá mi ò kàn ní bá parí. sádìkù kí ló ṣẹlẹ̀ mo ti notice ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta èmi kò fọhùn kan desk or chair or anything kí ló ṣe ẹ́. kí ni òtún kí ni òtún rò nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sọ́dọ̀ tó wà nílẹ̀ ní òtún rò ni kó ní àrò tó gbowó oṣù gbogbo ọ̀nà ti fẹ́ yọ tán lórí oṣù tí yòó tí yòó ọmọ ọlọ́mọ ló wà nílẹ̀ yìí fún èmi mo tàn án látàbílẹ̀ wá sẹ́kù ìsánimọ̀ ọmọ ọmọlọ́mọ kí ni ọmọ jẹ ìyá olúwa rẹ̀ náà ni wọ́n làbúlé ṣé màmú ò ní jẹun ọmọ ni àbọ̀dùgbà tábà tó dẹ wàhálẹ̀ kó tó di kó wọ́n jẹun ọmọ dákùjẹ́ ìwádìí ètò òun lòun gbogbo ẹ̀ owó ní ètò nǹkan tó yẹ kó máa pààyàn lẹ́kùn ẹ́ wá sùn mí. sádìkù má ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ ṣòro ibi tí nǹkan ti ronú pé òun ní kà bẹ́ẹ̀ ni nǹkan ronú pé òun lẹ́sẹ̀ bíbélì dẹ̀ sọ pé wàrà òsílẹ̀ yìnyín wàrà ń bọ̀ lọ́la àdúrà ni kò máa gbà. àdúrà èmi ò lè gbàdúrà kankan mọ́ o èmi ò lè ṣe àdúrà kankan mọ́ àdúrà kíni mo sọ fẹ́ gbọ́ pásítọ̀ àdàbìdàbìdà bí mo ń sìn kan tí mo lọ sọ́dọ̀ rẹ̀ kí ni mo kó dàbọ̀ wá síwájú bàbá sí ni bàbá ti gbowó ẹnu dẹnu ọpẹ́ wọn fẹ́ mọ kàrámọ rẹ bẹ́ẹ̀ni kẹlẹ ti gbé dàbẹ wá wá nù kí ló tàn gbé dàbẹ wá lẹni sí ẹkì fi sanwó fún bàbá so fẹ́ gbọ́ pásítọ̀ pòǹdà ni o gbogbo àdúrà ti yẹ kí wọn ṣe fún mi wọn tà ń sọ ẹ sórí ọmọ tá à ń sọ yìí o ntọ́ wa fọ́nù jù tó wá dùn lójú láyé ni pé pásítọ̀ ni wàá kúnlẹ̀ ẹni tí wọ́n ṣàdúrà fún wa lókè ni wọ́n wá rọ̀jò àwọn àdúrà ńláńlá wọ́n rọ̀jò fún tí wọ́n mọ̀ pé ẹni tí ò bá lówó ní ayé ìgbẹ́ni kò yẹn wá yá sẹ́nu ntí mo fẹ́ mọ̀ ní ìsìn tí mo fẹ́ mọ̀ lé ní ìsọ̀nà tí ń gbà dògbò ní ìtì ẹ̀bẹ̀ ní sùúrù fẹ́ sádà ọ̀fẹ́ sí kẹ́kẹ́ kí n sáàtì ẹ̀ ti lówó kí n ti lówó. sádìkù márùn-ún bẹ́ẹ̀ yẹn bíbélì gan sọ pé tí òpin ayé bá ti dé oríṣiríṣi pásítọ̀ làwọn máa rí i ẹni tó yẹ pé kò kí ń gbàdúrà nílé tẹ́lẹ̀ á kàn déédéé jíjọ kan á sọ pé ọlọ́run pé òun sádìkù tó bá ní máa bóyá kí mi mú lọ sí chọ́ọ̀chì wa àdúrà ń gbà ní chọ́ọ̀chì wa o kò dẹ̀ nígbàgbọ́ nínú pásítọ̀ wa tó bá gbàdúrà báyìí ah ó máa wà nínú ẹ̀mí ọlọ́run ni àtijọ́ tí mo ti ń lọ chọ́ọ̀chì wa àtijọ́ yẹn gan láṣọ mi ti yí padà láti èkísà sí aṣọ gidi mo dẹ̀ nígbàgbọ́ pé ti bá mú ẹ débẹ̀ tí pásítọ̀ mi bá gbàdúrà fún àdúrà àgbà o sọ lóòótọ́. ṣé mo fẹ́ máa parọ́ fún yín. tá a bá débi àdúrà wọn gbà ó sún ọ ń ah! tẹ̀lé ọ lọ ṣùgbọ́n tá a bá débi ohun tí mo fẹ́ gbọ́ láyé mi ni pé àwọn tún lówó àwọn tún lọ́lá àwọn tó gba ìlú gàtì tàbí Ferrari ntí mo fẹ́ ra gbèsè ayé mi lẹ́yìn ìyún òwò kò sí nǹkan kan náà nígbà wo wà ní ká wà lọ báyìí. ìjọ ti wọ̀nyẹn ẹ ọ̀la náà wà òkè. àbọ̀tọ̀la ni. sádìkù nínú èyí àbí ọ̀la àbí ọ̀túnla èyí tó bá ti wọ́n ni kò mú ṣó gbọ́. kí ló dé láì da ìyàwó lébi gbogbo ẹni bí ẹrù fàyàwọ́ yìí. àwọn ọmọ ìmọ̀ àwọn fún wọn ni. ìyá ta ni ẹ ẹ wọlé ẹ wọlé. Ah. Ah. ah, ah. ẹ wo film ni. mo ní kí sáré wo fíìmù ni very very interesting. ìgbà tí èmi náà ń gbọ́ pé wo fíìmù yìí ṣe ní kí n má oh okay. <laughs> ẹ ní fíìmù kẹ́ni jọ́ọ̀jì yìí ẹni ọmọ sin. ẹni ọmọ sin. bẹ́ẹ̀ ni. Ah, mi ò mi ò tí ì wo. ìrẹ́jẹ́ ńkọ́. rárá mi tí ò yẹn. ẹ ní fíìmù kẹ́hìndé adéyẹmí yìí ayéfẹ́lẹ́. ayéfẹ́lẹ́ mi ò tí ì wò yẹn náà hmm. mi tí ì yẹn náà anyway èmi náà tẹ́ fẹ́ try láti gádà àwọn eh, yorùbá films wọn ẹ johnson because àwọn fíìmù tó máa ń ṣe these days òun <laughs> jẹ́ fíìmù tó kọ́yàn lọ́gbọ́n gidi gan. ṣé tẹ̀lé àwọn ẹni tí mo dárúkọ fún yín kẹ́ make sure pé get it because ó dùn gan-an ni ah, oh. ó wà òkè. really? yeah yeah. oh ma try ma try títí ọ̀la bá jáde lọ́la màá màá lọ get wọn anyway anyway jẹ́ kájọ máa wọlé náà náà ilé wa very very interesting ẹ máa wò ṣẹ́rí bọ̀bọ̀ very good actor yeah, yeah, yeah. <laughs> and ṣẹ́rí irú fíìmù yìí téèyàn bá ń wò ó kọ́ àwọn èèyàn lẹ́ẹ̀kọ́ kan tó yẹ pé ó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé position tá a bá wà láyé yìí. <laughs> nǹkan tí mo jára sọ ni pé ṣẹlẹ̀ eh. tá a bá farabalẹ̀ wo fún mi ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé position tẹ́ bá wà láàyè tí ò bá pè yín ẹ kúrò ń bẹ̀ eh. ẹ kúrò ń bẹ̀ kẹ́ ẹ bọ́ sípò gidi ẹ bọ́ síbi eh. tí bíbu wà ah, ọ̀rọ̀ ayé nìyẹn ayé hmm. yìí ò gbájú wòdù dàbí kéèyàn hmm. jókòó sójú kan kéèyàn máa ràn pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. sẹ́yìn yìí fresh sa. Ah, ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan. ó ga ọ. múlì yìí ó wà òkè o very mm. eh, very eh, okay ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi eh. ẹ fẹ̀yìntì mi kẹlẹ̀ relax dáadáa ká lè jẹ́ ká wò dáadáa. bẹ́ẹ̀ni. tí mi yẹn ẹ máa ẹ ṣáà máa bù lọ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan kan wà ń bẹ tí ó máa yé wọn. <laughs> lọ́láńgẹ̀ o. <laughs> àǹtí rẹ̀ mi. ha gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àti tó ń jà mí lábẹ́lẹ̀. Èdùmàrè ṣẹ́gun wọn fún mi o kó má bà mí láyé jẹ́. ẹ kọrin gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ ní kọ̀kọ̀ àtẹ̀yìn tó ń jà mí lábẹ́nu Èdùmàrè gbẹ́mí lékè gbogbo wọn kó tó di pé wọ́n bà mí láyé. hallelujah. ṣé èyí bá ṣe ń gba àdúrà lọ ẹ̀mí fi ń hàn mí àṣeyà oh just yet ah lọ. Èdùmàrè fi ń hàn mí pé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. kòkòrò burúkú dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn àlébùsà dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn kòkòrò maratọ̀ dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn alàgbà ẹ dẹ́kun ẹjọ́ kí n kó ṣe fún kòkòrò ẹ sì bá bẹ kòkòrò bí kòkòrò vè mí lọ́rùn lẹ̀ nígbà tí mo ṣẹ̀fọ́ sọkọ tí mo ṣẹ̀fọ́ tẹ̀tẹ̀ èwo làbúrò kí kòkòrò máa wà lábẹ́ mi ẹjọ́ ìníìdì kòkòrò mọ́nú àgbèsí ayé mi àlàgbé dàgbọ́ ẹjọ́. ọ̀rọ̀ ẹnu lásán lè fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ò mọ̀ ni gbogbo tẹ̀ ń sọ yẹn ara ló ń gbé yín sọ̀rọ̀ ọlọ́run Abíọ́dún Ọlárìnwájú ọlọ́run Ayọ̀ Babalọ́lá ọlọ́run bàbá mi nípetu èkìtì ọlọ́run tó ti wà ní ìbẹ̀rẹ̀ tí ó wà títí ayérayé òun ń gbénú èmi sọ̀rọ̀ àtúnṣe wà sọ̀rọ̀ yín àtúnṣe wà sọ̀rọ̀ yín ó yá gbogbo ogun ni o bá mi gbogbo ogun ni o bá mi ṣẹ́ má máa ṣẹ́ kan kú gbogbo ẹ̀kọ́ ni. gbogbo ogun ni o bá mi ṣẹ́ má máa ṣẹ́ kan kú gbogbo ogun ni o bá mi ṣẹ́ má máa ṣẹ́ kan kú gbogbo ogun ni o bá mi ṣẹ́ gbogbo ogun lé gbogbo ogun ni o bá mi ṣẹ́. o tó lórúkọ Jésù ariwo tẹ́ ń gbà yín bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn tẹ́ ń pariwo tẹ́ ń pariwo àwọn màláìka yẹn lè jìnnà sí yín. ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀. ẹ wá mọ nǹkan àtúnṣe wà sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni ẹ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta àti àdúrà fún ọjọ́ mẹ́ta kí ọlọ́run ọba ọlọ́run òkè kó lè tú gbogbo àṣírí ọ̀tá yín kó fi hàn yín báyìí mi ò rí jù bẹ́ẹ̀ lọ hallelujah sir. ẹ ṣègùn alàgbà but èmi ò rò pé ó máa lè gbàwẹ̀ àtàdúrà o torí ó láìkí oúnjẹ kò lè for one second báyìí ó máa ń jẹun kò lè mú ẹnu ẹ̀ dúró fún ìṣẹ́jú kan ó máa ń jẹun. Ah, okùn tó ń jẹ àwọn kọjá bẹ́ẹ̀ wọ́n á gbà. alàgbà ṣe rí nǹkan tí mi tiẹ̀ fẹ́ sọ ni wípé àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn ó ti kéré jù hmm. ẹ ṣe bá ń kọ́ káwẹ̀ ń kó pọ̀ gan-an kádùá náà wá ga kẹ́ wá bá ń wọlé dáfídì. hallelujah sẹ́ẹ̀lì kábọ̀ lọ́wọ́ ẹ bá gbàdúrà five hundred tẹ́ ẹ bá gbà tọkàntọkàn kò ní gbà ẹ̀yin ẹ fi ọkàn gba àwẹ̀ ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú àdúrà ọjọ́ mẹ́ta yìí ha olúwa ṣe fún yín ọ̀nà àṣí ọ̀nà àlá ọ̀nà àṣí ọ̀nà àlá mọ́tò rẹ̀ gbé wá bí. mo trekking with ibi yẹn sẹ́ni. futuwajin. futuwajin. futuwajin padà lẹ́yìn mi mo fẹ́ gun prado. futuwajin padà lẹ́yìn mi mo fẹ́ gun prado. hallelujah. futuwajin padà lẹ́yìn mi mo fẹ́ gun prado. futuwajin. àbílẹ̀ ń dọ́gba fún mi. ẹ ti ẹ̀ kẹ́ kí prado dé eh, eh. ẹ jọ ẹ hallelujah. ẹ oh, ṣe mo orí gbẹ̀mí jẹ́ rẹ̀. Why, but why don't you die? But you explain for me now, so I have to be in this meeting. Oh, are very, very important for me. But yeah, um. No, omi ìbò máa fi mí sílẹ̀ síbi ìdí àárọ̀ la. Mi ò sọ pé mi ò padà sí ìbàlẹ̀ but the meeting starts by four o'clock. The time to my hand, mi ò tí ì lè sọ. Tó bá lọ end ní later wà ń kọ́ and ṣé mọ̀ mi ìdẹ́sọ́ lọ́wọ́ mi me on this ní sùn So please just accept anything to bá from now till tomorrow morning please. So nǹkan tó fẹ́ ṣe ni o padà wá síbí ìléyìn ni mo. Tí n bá wà padà lálẹ́ wàá rí mi as early as possible bí five thirty wàá rí mi bí báyìí. ṣé wọ́n rẹ̀ ṣé wọ́n rẹ̀ ṣé wọ́n. o ṣe o. mo nǹkan tí mi ṣe ìsìnkú máa date married man lélẹ̀ ọdún sometimes wọn máa pè mí ò ní gbé kọ́ ẹ̀ láwọn nǹkan tó máa ń ṣe náà lélẹ̀ òfin ìfimi sílẹ̀ síbi ìdí ọ̀la òkè kí ni kí ni kí máa ṣe. bíbí kí ló máa ń ṣe ẹ náà mo sọ pé that kind of statement mo ní mo yé ìtẹ́ mi ń fẹ́ máa gbọ́ owó tí kò máa date married men for what now kí la ti fa kí la ti sọ doesn't mean anything at least tin bá ní tin bá ní important meeting láti lọ ibi owó náà lèmi náà lọ tó wọ́n bá ti wà definitely i will take care of you as well so why don't you go there when you date married man? doesn't mean stop your na kí ló máa now. ẹ ti bú ẹ ti bú ẹ. you are angry inú bí ẹ ara ẹ sùn <laughs> tinú bàbí ẹ. tinú bàbí ẹ mú kó rẹ ní sinmi. wọ́n bẹ́ẹ̀ ti bú ẹ ti bú ẹ. I will be I will be I will be here tomorrow tomorrow morning please by five thirty my day now okay anything tó bá fẹ́ order fún mi i will pay for it ma ti yeah give me a kiss give me a kiss give ara kì í rọ ní ká ṣẹ́gi tààrà rárá káyé mi ràn mí lọ́rùn kí má mọ̀ sí láyé tí mo wá. orí mi kò sọ̀rọ̀ ọ̀bẹ ẹ̀yìn big bone big bone. ẹgbọ́n big bone sábẹ́ bẹ̀rẹ̀ bá ṣe. ọ̀gá ńlá wà bàbá bàbá. ọ̀gá ńlá. ta ló pè mí ńlá big bone sábẹ́ bẹ̀rẹ̀. yeah hello. ìyá ẹ wo ẹ má bínú sí mi mo ti wà lọ́nà báyọ̀ rẹ̀ ni ẹ àwọn òbí dé kí n padà wáyìí no na mo ti close monitor na within five minutes ma débẹ̀ yẹn i'm ve oh shit ah, ṣé mo pé mi náà máa láwọn programs kankan tí mi náà máa ti máa attend sí na ọ̀la again ọ̀la like what time lọ́la ah, okay okay no problem ma i'm okay i'm okay kò sí wàhálà kò sí wàhálà i'll be there i'll be there ọ̀rọ̀ ẹ ṣe gan ẹ ṣe gan. ẹ kàbí sọ̀lá ń gba ẹ̀ lágbọ̀rọ̀ lọ ok màá màá join ní ọ̀rọ̀ ẹ tẹ ṣe gan ẹ ṣe gan ọ̀rọ̀ ẹ ah fuck so definitely i have to enjoy myself with this life definitely yẹ kí yẹ kí n tàn padà kí n lọ bá kí n lọ bóun bá lótẹ́ẹ̀lì yẹn so i'm able to like enjoy myself uh, yeah. Ah, bye, guys. Ah, senior man, eh? pọ̀ tí ìbò bá ti pè ọkọ ní senior man yìí bá lọ́ba sí wa òkèlè wa. ẹ sọ́rọ́ bá mi wọ̀ tí ìbò bá gbà pé senior man lọ ní respect náà mú jí wọ́n lọ́nà bọ́gàdì ọ̀nà bí ẹ níbi iṣẹ́ ìfúnṣe èyí òkúnlẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́n ẹ̀kọ́ senior man náà rẹ̀ o. gbogbo ayé ni lálẹ́ gbogbo ayé ni lẹ́nu. lórí pé iṣẹ́ yìí wà púpọ̀ àtẹ̀tẹ̀ máa ṣe iṣẹ́ yìí wà púpọ̀ kò ní lè máa yàrá lọ́pẹ́ òkè sọmọdé wọn òkè sọmọdé wọn òkè sọmọdé wọn òkè sọmọdé wọn bá a bá a sí. mo mọ ohun tó fà mí inú ara mi. Hello. Ah sọ fún èmi ni mo rí gbàgbé kan jù lè ṣe. Yes, come in. ṣé kí n bá yín mú ẹwọ ẹwọ kí lorúkọ yín. orúkọ tèmi òun àròmántìkì. bọ́ọ̀ lẹ́yìn mọ̀ orúkọ yín àròmántìkì. àwọn èèyàn máa sọ pé lókà ni. kí lorúkọ yín òun. sádìkù lorúkọ mi. bọ̀ orúkọ yín lè mọ àròmántìkì o ẹwà Ee, wọn sọ fún mi rí èyí láyé sọ gbogbo ayé. so sọ fún yẹn. rí o. Hmm, kí lẹ̀ ń ṣe lálẹ́ ṣé náà ìsìlẹ̀ wà. Ah, èmi ò lè ṣiṣẹ́ di aago méje tí n bá lè ṣẹ́jú kan láago méje wọn ṣáàkì mi ni. sọ́ọ̀ mo bẹ́ẹ̀ máa ṣe náìtì. ẹ ṣùgbọ́n ṣé ṣé òṣìṣẹ́ ìsìnkú bóyá fẹ́ rán mi sí àbẹ̀fẹ́ rẹ́ mi nìkan kan. mo wí kó má ṣe mí nìkan kẹ́ wọ́n bá mi ṣeré lálẹ́. ẹ ṣé iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe lálẹ́ o ṣé èyí lè ṣe ní ojú mọ́mọ́ báyìí ni. tẹ́ wá fi wáyé fi ń fi ewu pa dáadáa hmm? tí wọ́n sọ mi gbé ẹ̀wà òkè. Ah, hmm. kí n ṣe ah, tí àwọn onímọ̀ sọ̀rọ̀. Ah, àfi bẹ́ẹ̀ ṣe é ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wà òkè. ẹ̀wọ̀n hmm. kan ẹ̀wọ̀n sọ fún ẹ̀ máa wọ̀ báyìí. báyìí báyìí ń bọ̀ báyìí. ilé ìṣòro yìí ń lé farabalẹ̀ ẹ̀ mo não òkè. ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ìṣẹ́ tí ọpẹ yes okay. kí ló ń pè bẹ́ẹ̀ kí ló ń pè bẹ́ẹ̀ bàmà kí ló ṣe mi báyìí. mo gbọ́ mi wá ni mo gbọ́ mi wá ni. o gbọ́ mi wá lórí bẹ́ẹ̀dì tó fẹ́ mi mo gbọ́ mi wá ayé wá. ẹ gbọ́ sí mo dórí bẹ́ẹ̀dì. oye bó ti ya wèrè. mo mọ̀ mo fi ìyọ́lẹ̀ ìgbàgbọ́ ìbá mi ta tẹ́lẹ̀ ọ̀ wá ń sáré ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún mi. ìdúpọ̀ èrò tọ́lọ́ ọ̀pá la ẹ̀mí kọ́. mo tọ́lọ́ ọmọ lára. ẹ̀mí kọ́. àbí yẹ yẹ yẹ yẹ yẹ yẹ ọyọ ìpàdà ọyọ ọmọ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ

it up what what. Superman tí n bá sọ fún mi pé mò ń lọlé ọ̀nà lọ fún mi tí nàbẹ́ ni wẹ̀ does that mean kó máa pe bámu àwọn kó máa sábìsì ẹni bíbá yìí. ẹ kí ló ṣe kò ṣèyàn ni kò ṣèyàn ṣé bámu àwọn ṣèyàn. ọgbẹ́ ìdájọ́ ìbùn náà ọgbọ́n mọ̀ sí mi. èmi wo ló sọ pé ó padà wá tèmi wo ló fi mí lẹ̀ èmi sáà kọ́ ni mo sọ pé mo ò ṣe ìwọ ló fi mí lẹ̀. wọ́n ètò ṣe báyìí náà. kò sí ìgbọ̀wọ̀ kí ló ṣe kí ló bá a tààṣẹ ṣáàṣẹ ni tèmi èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ nà àbí orí mi ṣé mo bọ̀ṣọ̀ àbúrí pé leave me leave me kí ni fi mi lẹ ẹ kí ni. Eh, eh. so the next person is barman. ẹ eh, kí ni kí wá ṣe mí ni kò kí dá wà ń bí àbí. barman sí mi look at that level barman sí mi. ẹ kí ló ṣe kò kí ń ṣèyàn kò kí ń ṣèyàn. sadiku bolo ti bọ. mo mú àwọn kọ́sọ́mà lọ sínú rúùmù ni. ẹ hmm. bọ́ mi rí pé ẹ ń ta ìsinmi lodging book náà ẹ mo ṣẹ̀ṣẹ̀ lọ fi rúùmù hàn wọn ni mo wá ní tí n bá ti débẹ̀ ní ìsìn ìwà kọ́lẹ̀ tó dẹ̀ náà ló jẹ́ mo bá ni. ok ẹ so tó bá parí nǹkan tó ń ṣe ní yàrá yẹn wàá ṣọ àmú lọ sí wàá ṣọ àlọ ẹńtà sí lọ́jọ́ bù kàbí. rárá òun náà mo fẹ́ lọ ṣe báyìí. o lè ní o lè ní o lè ní. onílàwọ̀ ojú mi ti ṣe wọ́n ojú mi ti ṣe wọ́n dà. onílàwọ̀ sadiku ò tí ì ríra wọ́n ẹ̀ ṣé mo ṣe máa ń ṣe nìyí o lè yẹn ilẹ̀ mọ́ba ilé nìyí ó ti pẹ́ tí o ti ṣe ilẹ̀ ti mọ́ba ilé nìyí ẹ sọ tó bá ti parí kan tó ń ṣe nílẹ̀ àlámẹ́ wàá ṣe àlọ́ lọ́jẹ̀ sínú lọ́jú bù tí wọ́n ṣe ṣe nìyẹn. sadiku wo kékeré owó lẹ̀ èmi ni orí iléeṣẹ́ ìlọ yes bí mo ṣe ń lọ yìí kò tẹ̀lé mi sí ọ̀rọ̀ gba sack letter ẹ̀. ó lọ fẹ́ yàrá àwọn ọkùnrin tó wáyé. yẹ yẹ yẹ yẹ. thief iṣẹ́ ìwọ̀n fojú èèyàn rí ni kúrí o láì ní sẹ́ ga màlápá ní wọ́n ń jẹ́lúwa rẹ̀ ń gbajú náà fọlúwa rẹ̀ ń bọ́jú ẹ̀yìn nu ọlọ́run àfi ti ń bá lọ́dún méje pẹ̀lú yìí lókun sógun láyé ni gbogbo ojú ni ti ń sọ mi ọlọ́run ọlọ́run pé tolúwa rẹ̀ yá ẹ̀jẹ̀ rí rẹ̀ gan gbogbo ojú ló ti yí bọ̀ yìí. tètè là borí ọlọ́lá má pè é rán. yẹ fúnṣẹ́. I, I can explain. Well, explain. Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! sọ kó má jàṣẹ mi bá tí o sọ fún ẹ wọ́n kó sùn lẹ́nu ló kúrú kúrú kúrú kíkọ́ tí kò máa yẹ ti máa yé mi jẹ́ ọ́. ṣọdá ṣọdá ṣọdá ṣọdá ṣọdá àyànmọ́ papọ̀ orílẹ̀ lẹ́jọ́. báwo lára yín. ó bẹ ta. ìgbà tẹ́lẹ̀ fẹ́ rí mi òun mú ẹni kí n sáré wá àbúrò nǹkan. ó ti jáde. Okay. Oh. gba sọ́ọ̀sì ojú kan tó wà lọ́wọ́ mi. mo fẹ́ kó mú dání kó tọ́jú ẹ̀ gidigidi. Gidi. gidi. a lè sọ pé ó máa yá kó pẹ́ a dẹ̀ lè sọ pé ó máa pẹ́ kó lọ yá. ó rí gbogbo ìgbàkígbà tí ọlọ́jọ́ bá dé kí wọ́n tó sinmi make sure wípé sọ́ọ̀sì ó ti bọ́ ẹsẹ̀ kan àṣírí wà ń bẹ o tó bá ti ti bọ́ mi lẹ́sẹ̀ kan sìn mí. dadi but sọ́ọ̀sì ẹsẹ̀ kan lẹ fún mi. bẹ́ẹ̀ni and don't tell anybody má sọ fún ẹnì kankan pé mo fún ẹnì kankan dání àmọ́ gbà tó bá ti yá kó sọ fún wọn. ọjọ́ kan. ṣẹjọ́ mi tẹ bá rí traffic yẹn ah ẹ mọ yá wàsá lónú go slow ó ti pọ̀ jù ẹ wọ ẹ má bínú ẹjọ́ ẹ ó mọ̀ kọ́ta máa ṣe ń sìn bóyá wọlé gbé bá gèmí sí yàrá ká tètè wá oúnjẹ tí dáadé ẹ máa jẹ ẹ máa sùn bọ́ màmú my dear my dear my dear my dear. resource wa lọ dáàdi ti sọ fún mi pé anytime tó bá kú kí wọ́n gbọ́dọ̀ sin sọ́ọ̀sì wọn wọ́n gbọ́dọ̀ fi sí wọn lẹ́sẹ̀. mi ò dẹ̀ fẹ́ go against wish wọn ó ti yé wọn ní kàn wọ̀ sí wọn lẹ́sẹ̀ ṣẹgbọ́n torí mi náà fẹ́ kọ́ ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu mo ní láti gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Banji èmi ti gbọ́ títí ẹ ó wá kó kí wọ́n náà gbọ́ tèmi náà sórí mo ti dé ní ilé ayé yìí ó ti ṣe díẹ̀ ó bá mi láyé nìyà irú nǹkan tó sọ yóò pọ̀ síbi kò ṣẹlẹ̀ rí pé kéèyàn kú kan sí pẹ̀lú nǹkan gbọ́dọ̀ èmi náà kò dẹ̀ gbà kan tí mò ń sọ fún ẹ. Banji kí ló máa ń ṣe é náà ó ṣe ní agídí báyìí náà sórí àwọn tó wà ń bá wọn ju ẹ lọ tó bá ń bẹ sọ̀rọ̀ ó yẹ kó gbọ́ ni tó bá sì ẹ̀ gbọ́ òsùn wọn lẹ́nu ṣé èmi ò lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ ni what is wrong with you. bọ́dà mi bọ́ kí lẹ fẹ́ gbà nu ẹ̀ kí lẹ fẹ́ gbà nu ẹ̀ ọ̀rọ̀ àgbàlagbà ló ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ yìí ẹ́ ah. Banji Banji jọ kí ni ìṣòro wo ọmọ yìí báyìí torí ọlọ́run nígbà tó ń ká gírí borí tó ń ká gírí borí báyìí bàbá ẹ̀ nọ́mbà tó wà láyé ṣó tiẹ̀ bẹ́ẹ̀ sọ ọ̀kọ́ gbọ́ ni ó wá ń ká gírí borí ìwọ ọmọ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o jẹ́ kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọwọ́ ẹ o. ló wá ń fa gírí balẹ̀ sí pé dandan gbòòrò láti wọ sẹ́ẹ̀sì sí lẹ́sẹ̀. ẹ máa wọlé lọ́kọ̀ọ́ ẹ̀lẹ́ ẹ máa gbà mí lọ́wọ́ bá kí ìlú ọkọ mi. inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ dé nǹkan tó wà lẹ́yìn ẹ̀yin máa bá a dá sí. kí ló dé. báńjì ni. big mom ṣọ́ọ̀ṣì dájú ló fún mi wọ́n dẹ̀ sọ pé anytime tó bá ti kú pé kàn wọ sáwọn lẹ́sẹ̀ kọ́tà tí mò ń bá wọn san bí ni. báńjì ó ṣe láti dúpẹ́ ìmọ̀ èwo ni ti adé wọ sọ́ọ̀sì sókù lẹ́sẹ̀. Ah. Eh, ó dáa ju gbogbo ẹ lọ ẹ wá jókòó. ìyá ọkọ mi ṣe gan-an púpọ̀ o. Bánjí ṣé bó o gbà mí gbọ́. ó dàbọ̀ pé gbóhùn tí ń bá sọ òdodo ni. sórí lẹ́tà ẹ̀ bàbá ẹ̀ ló kọ kó tó kú tó dẹ̀ fi lé mi lọ́wọ́ pé gbogbo ìgbà tọ́lọ́jọ́ bá dé kí wọ́n tó sin òun kí a ka lẹ́tà yìí sétí gbọ́ gbogbo wa pátá ká gbọ́ ìwọ ni màá wá fiṣẹ́ náà ràn báyìí ìwọ ni màá wá mú lẹ́tà náà lé lọ́wọ́ kó o wá kà sétí gbọ́ gbogbo wa báyìí ká gbọ́. ọmọ mi Bánjí mo mọ̀ wípé ó ṣeé ṣe kí òkú mi ti dá wàhálà sílẹ̀ lẹ́yìn ìgbà tí ọba ka lẹ́tà yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo dúkìá tí mo fi sílẹ̀ fún ìwà àti àbúrò ẹ̀ èmi ni mo ṣiṣẹ́ fún gbogbo ẹ̀ ṣùgbọ́n níwọ̀nba àgbà tí òkú ti fẹ́ wọnú sàré yìí ìbọ̀sẹ̀ ayé àtijọ́ tó kéré jù ṣe rí i pé kò tẹ̀lé òkú wọnú sàré mo fẹ́ kí o gbà wọ́n láàyè kí o jẹ́ kí wọ́n sin òkú mi nítorí pé lọ́jọ́ kan lọ́jọ́ kan oníkálukú náà ló máa padà bọ̀ sí ipò tí èmi wà ní èní wọn ò dẹ̀ ní jẹ́ kí ẹ̀yin náà mú nǹkan kan tó kéré jù nínú dúkìá yín wọn ò ní jẹ́ kẹ́ ẹ mú lọ sọ́run gbogbo làálàá kókó jọ̀ọ́jọ́ ẹ̀dá ibi tó parí sí nìyẹn ìwà ẹnìkan àti gbogbo ohun tó bá gbé ilé ayé ṣe òun nìkan ló máa tẹ̀lé ẹ lọ sọ́run fún ìdájọ́ ìbọ̀sẹ̀ tí mo mú fún ẹ òwe ńlá ni mo fi pa o ẹni tí kò bá ní ìwà rere kí ó yẹ ṣe ọwọ́ ẹ̀ wò nítorí ọjọ́ kẹ́yìn ní báyìí Bánjí jẹ́ kí wọ́n lọ sin òkú mi ẹ jẹ́ kí n lọ sinmi ṣùgbọ́n ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa nítorí ọjọ́ kan ọjọ́ kan ó dìbà. ṣọtí. Mm kò tán ẹ báyìí kò parí báyìí. wọ́n fúnra rẹ̀ kàwé tirẹ̀ gbọ́ sórí bàbá ẹ tó jẹ́ Badmus èèyàn gidi ni tí ó dẹ̀ jẹ́ pé o gba àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀ nírè ni ìwọ ló wá kù sí lọ́wọ́ Banji àbọ̀rọ̀ òun la dẹ̀ ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì ẹ wò ẹ má jẹ́ ká fòkúra rẹ̀. èmi tẹ̀ ti fẹ́ lọ pé àwọn ọmọ látẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ sọ́ọ̀sì kò ṣe sọ́ọ̀sì tó ṣẹlẹ̀. mo bá ara ẹ ti balẹ̀ à ń bẹ sọ lágídí ọkọ agídí agídí náà ni kò sí ọ̀sẹ̀ ìbẹ̀ sọ̀rọ̀ kó gbọ́. olúwa ọlọ́run bá olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe aleluya alàgbà alàgbà ṣé ẹ ti wá rí i pé tí ọlọ́run bá ń ṣeré àwọn ọmọ èèyàn á máa rògbòn ṣe bí ni ẹ̀yin náà ẹ wò tí iṣẹ́ ò bá bọ́ lọ́wọ́ yín tí fìrìfìrì ayé tí ò fìyín ẹni dọ́dọ̀ èmi pásítọ̀ pé ká ṣe iṣẹ́ ìṣẹ́gun fún yín ẹ̀yin náà bá wo iṣẹ́ ìṣẹ́gun tá a ṣe fún yín nìsín ẹ rí oríṣiríṣi tẹ́ ẹ rí ẹ rí gbogbo àṣírí bó ṣe tú sí yín lọ́wọ́ nípa gbígbàwẹ̀ àti gbígbà àdúrà ṣe ti rí ẹ mọ̀ pé obìnrin kóbìnrin tó bá ń fi àyà lu àyà kiri tó tún fi àyà yín náà lu ọkọ tó fẹ́ sílé kó jẹ́ kọ́kọ́ ní láàrin kó ní lọ síwájú ah ó bà yí ọkùnrin jẹ́ ni ìgbà míì gan ó lè gbẹ̀mí hmm. bọ́ká dúpẹ́ lọ́dọ̀ lọ. alàgbà kẹ́sì náà wo ṣe ẹ̀rọ ọmọdé ń wo mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi o kò sí tí ì lè ṣe fún un ṣe ẹ fẹ́ gbọ́ hmm. tó bá béèrè ojú mi mo lè yọ fún un. arábìnrin náà wà dábàá yìí mo ti lérò èrè dànù ìgbé àǹkà wí oko àwọn àǹkà ọbẹ̀ tẹ bá gba ẹsẹ mọ nílé gbọba ẹni tẹ wú àkànmọlẹ ń ta bọ ọmọ bọbẹ dágbére tó ti fi lulẹ tó lọ sọlá ìmẹ ìmẹ ìmẹ. ibi olóhùn lè wá ó ń dùn mí ní. tẹ sọra yín dàbí jẹ àti lálùdé kí ló dé ẹ wo ẹ wo ẹ wo ẹ ti di àtúnbí yes ẹ dàbí èèyàn àtijọ́ mọ́ ẹ ti bá ọlọ́run dòwò pọ̀ ẹ yẹ wá máa wo nǹkan tí ọlọ́run máa ṣe fún yín ẹ wò ká tó rí ọjọ́ díẹ̀ ilé ayé yìí máa dáa àyípadà ńlá máa dé ìgbéga ńlá máa dé ju bí tẹ́yìn gan ò lérò lọ ṣe nígbàgbọ́ ẹ nígbàgbọ́ bọ́dọ̀ ò ṣe máa ṣe fún yín nìyẹn ẹ rántí àwọn orin tí à ń kọ nígbà tí ẹ wá bá mi. orin ogun ni bí ogun bí ogun bí ogun bí ogun ni. ìṣòro ni ogun orin ìṣẹ́gun ni. ẹ musa mọ̀ pé ológun náà. ti wá ṣẹ́gun fún yín àwọn àṣírí náà gbogbo ẹ̀ ti tú sí yín lọ́wọ́ orin ọpẹ́ lẹ máa kọ ẹ wá wọn bẹ ṣe máa kọ sà. báyìí. ọpẹ́ ló ń jẹ rẹ. ọpẹ́ ló ń jẹ rẹ èyí kẹfà èyí kẹkọkọ rẹ o ọpẹ́ ló ń jẹ rẹ. kọ́mọ fi hàn ọpẹ́ ló ń jẹ rẹ. sọ́ọ̀mù ẹ̀yà ọpẹ́ ló ń jẹ rẹ èyí jẹba èyí jẹ kọkọ rẹ o ọpẹ́ ló ń jẹ rẹ. ẹṣẹ alagba ẹṣẹ alagba òye kan fi mí díẹ̀ náà nítorí kò sí rí àtúnṣe tí mo bá wọn tí ẹ bá ti pé mo lọ́kàn tí ẹ bá ti pé mo lọ́kàn yẹ kí n ti commit atrocity.